التذكير في الفوائد واللذات دون قدر المسؤولية قال النبي صلى الله عليه وسلم بما رواه أبو هريرة رضي الله عنه إنكم ستحرصون على الإمارة وإنها لندامة يوم القيامة فنعم المرضعة وبئست الخاتمة وقال النبي صلى الله عليه وسلم لأبي ذر رضي الله عنه لما قال له ألا تستحملني يا رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إني أراك بعيدا وإنها أمان وإنها يوم القيامة خزي ونجاة إلا من أخذها بحقها وأعطى الذي عليه فيها متفق عليه ومن أسباب قيادة الأمانة قلة التكبير في يوم الوقوف بين يدي الله عز وجل قال الله تعالى ويل للمتصدقين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كانوا او رجلوهم يحفرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين وثبت أن النبي صلى الله عليه وسلم قال من استعملناه منكم على عمل فكتبنا مخيطا فإنه غلول يأتي به يوم فقام رجل أسود يا رسول الله اقبل عني عملك قال رسول الله صلى الله عليه وسلم ما لك قال سمعتك تقول كذا وكذا فقال النبي صلى الله عليه وسلم فأنا أقول الآن من استحملناه منكم على عمل فليجد بقليله وكثيره فما أعطي أخذ وما نهي عنه انتهى رواه مسلم alóbẹ fún ọlọ́mọba ọlọ́mọba tí ó ṣe wá ní mùsùlùmí kí ọlọ́mọba kí wọ́n jẹ́ kí á rí àpàdà sí igbó. àtọ̀rọ̀ ìkéde fún àníbi wa muhammed sọ́kọ̀ ọmọ àwọn ìwò sẹ́lẹ̀ ẹni tí ọlọ́mọba tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àná fún gbogbo àgbẹ̀lẹ̀ ayé pátá ìkẹ́ àti ìgbẹ́ náà kí wọ́n máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gan. àti gbogbo àwọn àti àwọn tó tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ ìgbẹ́gbẹ́ ìyáàmà. ìbẹ̀rù ọlọ́ọ̀ba ṣíṣe ìgbà tí ọlọ́ọ̀ba ti ń pa wá lẹ́sẹ̀. ká sì jìnà sí ìgbà tí ọlọ́ọ̀ba ti ń pọ̀ fún wa ọdì owó èmi àti ẹ̀. ẹni tí bá ń bẹ̀rù ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba máa ń lánàá fún níbẹ̀. ẹ̀yẹ ó sin ọlọ́run ìsìn ìjàmbá ìfọkàntán kéèyàn ọfọkàntán ni kéèyàn ó sin ìjàmbá nípa àfọkàntán nǹkan tí ọgbàlẹ̀ gbogbo ni. nǹkan tó ṣe pé àwùjọ nǹkan tí ń báyé òní lẹ́gbẹ̀ẹ́ sí pé kọ̀fẹ́ẹ̀sì ni tí ò dé láàrin ọkọláyà ìṣèjàmbá ìfọkàntán ó wà níbẹ̀ láàrin alábàárìn ọ̀rẹ́sọ̀rẹ́ láàrin agbésẹ́fúnrẹ́ni àbí àgbà yẹ̀nsíṣẹ́ ọ̀tọ̀ ní nǹkan tí ó sọ pé òun ó lò fún sẹ́ tó ṣe àti pé ó lè má lo ìdajì àbí wọ́n gbéṣẹ́ fún tán kọjá sí pé ẹni tó gbéṣẹ́ fún ìyàwó pẹ̀yìndà kò sí pé ẹ̀tọ́ pọ̀ jù nínú nǹkan tí wọ́n rà lẹ̀ pé kí wọ́n fi ṣiṣẹ́ òun náà ní ọkùnrin lọ. ìfọkàntánni kásìjà ń báyé yìí nǹkan tó jásí pé kò sí ẹni tí ọ̀mà pé etí àwùjọ ń báyé tó sì jásí pé aburú rẹ̀ orí àwùjọ òun náà ló wà. tó sì jásí pé ọmọ àbáwọ̀ sùn hàn ọkọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́sẹ̀ wípé tí a bá ti gba àmàna tí a fi ọkàn tó wa yálà wọn gbé sẹ́kún wa ní o àbí wọ́n gbà wá láti lè máa rẹ́ńdà sọ́fíìsì fáwọn èèyàn níbi kan ní o àbí àdéhùn èyí tó yá sí pé ọmọ àwọn láàrin ọkọ lọ́yà àbí láàrin alábàárìn ni ọlọ́run bá wọn subahana wa ta'ala sọ pé àdéhùn yìí ni a gbọ́dọ̀ pé fẹ́ tó pé fún wa. àbí wọ́n gbé nǹkan pamọ́ sí wa lọ́dọ̀ a gbọ́dọ̀ sì jàmbá rẹ̀ inna allaha ya'murukum an tu'addul amanati ila ahliha gbogbo àwọn àgbàfi pamọ́ ìfọkàntán ọlọ́run bá sọ pé òun pa ẹ́ lásẹ̀ o kì í sí pé bọ́yá tẹ́ ẹ bá fẹ́ òun pa ẹ́ lásẹ̀ rẹ̀ ni ẹ gbọ́dọ̀ pé fún ẹ̀ńtò gbé lè lọ. إن الله نعم وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل bákan náà tẹ bá fẹ́ ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn ẹ má ṣe bì nípa ìpè bọ́yọ̀ rẹ̀ mi àbí ó gbó fún ni ká wá ṣe bì ní tí òdodo kojúmọ̀ ká sì yí òdodo ká sọ nìkan ní torí àǹfààní sẹ́yìn àrí lọ́dún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá sọ pé kò gbọdọ̀ wáyé nǹkan tó náà bá ti ń fa yín lásẹ̀ yìí dáadáa ni ètò sí pé ẹ̀yin lẹ́jọ́ àǹfààní rẹ̀ ẹ̀sìn lọ́mọ yìí pé ọlọ́run bá gbọ́ gbogbo nǹkan tí à ń sọ pátá ó sì rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe tí a bá fara pamọ́ tẹ̀lérò yìí pé ọlọ́run bọ̀ gbọ́ àbí kò rí ìgbà tí ẹ̀ ń ṣe jàǹbá gbogbo ẹ̀ pátá lọ́wọ́ àti ọlọ́run tí ó sì sẹ́yìn lẹ́sàn-án lérí ìjàmbá náà. sísè ìjàmbá nípa tó ṣe gbalé gbogbo lórílẹ̀ ayé lónìí àpẹẹrẹ kan ni nínú àpẹẹrẹ pé ọjọ́ ìgbéǹde àlùkìyàmà tó ti súnmọ́ ni bó ṣe lè dá sí pé ẹjọ́ bá ti kú àlùkìyàmà ti ẹ ti dínú nípa mùsùlùmí àtẹ́lẹ̀ wa muhammed sọ́kọ̀ọ́ wa àlùwọ̀sẹ́lẹ̀ ṣùgbọ́n ìyẹn tó bá sí pé ìrọ̀lẹ́ ayé lára àpẹẹrẹ ètí àlẹ́bí sọ́kọ̀ọ́gbà wà lè wọ́sẹ́lá sọ ibi àmàrí nígbà tí ayé ti máa ń sán má láti parẹ́ òun náà ni ìmáàsì ìjàmbá ìgbà fipamá ìfọkàtà àlẹ́bí wa mahammed sọ́kọ̀ọ́gbà wà lè wọ́sẹ́lá onígbàtẹ́ bá ti rí pé ìjàmbá ọ̀pọ̀ ẹ̀ ń tẹ̀yìn ò lérò ibi ó lè dààyàn tó ń dààyàn àbí ẹgbẹ́ yẹn fọkàtà lórí gẹ́gẹ́ tó ṣe pé ìjàmbá ńlọ́padà fi gbẹ̀yìn rẹ̀. ànábì wa muhammed sọ́kọ̀ bá ìwọ̀sẹ́lẹ̀ fi pé bẹ́ẹ̀ bá ti rí kí eléyìí pọ̀ nínú àwùjọ àpẹẹrẹ wípé ọjọ́ òpinlẹ̀ àkíyàmà kò ti sọ mọ́nà. ìṣe ìjàmbá ìṣàfipamọ́ yìí àpẹẹrẹ kan náà lọ́jẹ́ tó ṣe pé èèyàn fi máa wúrẹ́ wò sí mànáfìkì ni mí àbí mi èsì torí mànáfíkì pín sọ́nà méjì nìfà ọkùnrin ti kọ́ níwà tí ó máa lọ mọ́sálásí tí ó máa pèrè mùsùlùmí ṣùgbọ́n tó ṣe pé ní kọ̀rọ̀ yóò tún lọ máa ṣe àwọn oníran rẹ gbẹ́gbẹ́ ẹgbẹ́ awo tó ṣe pé kò ní í fẹ́ kí wọ́n kó níbẹ̀ kò ní í fẹ́ kí ọjọ́ sí pé kí wọ́n mọ̀ yìí òun ṣe ṣùgbọ́n ní ọ̀sán ilé máa pè náà ni pé àbí kọ́ máa yọ sọ́ọ̀sì lọ kọ́ máa yókè lọ káṣí ètò aṣọ pé ẹtí wọn ti gbangba sẹ́ǹpé kò sí yàtọ̀ aburú wọn nǹkan kan náà ni torí pé kò síbi tí èèyàn bá irú rẹ̀ dé ju inú ọ̀nà lọ kí ọlọ́run bá tó sàn wọn níbẹ̀ ṣùgbọ́n ìṣe mọ̀nàfíkì míì wà tó ṣe pé ní ṣe lèèyàn fi ń ṣe èṣe wípé nípa wípé èèyàn ògbọ́n náà ọba gbọ́kọ́ tí wọ́n ń ṣe àdá pé pé òun gbọ́ náà wà gbọ́. ó ń kí wọn ń gbàwẹ̀ ṣùgbọ́n wà mẹ́lẹ́bí kí ó sì tún wà lọ́wọ́ rẹ̀. àníbi sọ́mọ́ wọn wà lọ́wọ́ sọ́dà ní bóòlù yóò sọ̀rọ̀ yìí pé ìwà mẹ́lẹ́bí kí wà lọ́wọ́ òun tó sì burú jáì téèyàn gbọ́dọ̀ fi í lẹ̀. ó ní pé apẹ̀rẹ̀ téèyàn fi ń mà irú ẹni bẹ́ẹ̀ ẹ máa ṣàkíyèsí ọ̀rọ̀ ẹ̀ tí ọ bá kan tẹ bá ṣe wájú ẹ̀ irọ́ ni ó jẹ irọ́ onírọ́ ni wọ́n mọ̀ sí débi pé bọ́ bá sọ̀rọ̀ gan àwọn èèyàn lákàkún máa ń bẹ̀ hàn èyí tó sọ lánàá síbi irọ́ náà ló padà jẹ́ táwọn èèyàn ní fọkàntán látara wípé irọ́ ti pọ̀ jù lọ bákan náà lọ́jà sí pé tọ́ba sàdéhùn pé òun kọ̀ lágbó báyìí o kò ní í débẹ̀. àti ẹnìkan bá ṣe ìrọ̀lì kódà tó ti gbajúmọ̀ yìí pé tó bá pàdé nǹkan àwọn èèyàn ní fọkàtà lérí àdéhùn níbi àyèmọ̀kẹ́ lòmíì dé ọgbà yìí pé kóun ó gbé àdéhùn ìyẹn tọ́ka sí pé òun ò sẹ́sẹ̀ ni mo ti rẹ́ tọ́já sí bí agbésẹ́ fún lásìkò kan kò ní ìwọ́n ṣe ń sàlẹ̀ tó òun ṣe tọ́ba mi pé òní láǹfààní àti wá ayé ti di ọrùn kí ló ní tọ́ sẹ́ndì mẹ́sẹ̀gì àbí kọ́ ọkọ́ yìí àbí òní lé wá máa o èsì ọ̀rọ̀ yìí pé ti máa ń pàdé ìtumọ̀ ẹni pé èrè sínú so iṣẹ́ ọ̀là lọ́pọ̀ ẹ̀wọ́ bíi sí àyèmọ̀gẹ́dẹ́ tó tún fi yíyí àdéhùn tó fi ti fáàrí pé ìmọ̀ yí àdéhùn nípa iṣẹ́ gbígbà wọ́n tọ́ka sí pé òun rí sẹ́yẹsì ni kọ́nà ọ̀bá kọ́sà wà níbẹ̀ so nǹkan tí àdánwò táwọn èèyàn fi sayọ̀ òun náà lélẹ́yìí àníbi sọ́wọ́ wọn pàtó sọ́yà ó ní àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹta fẹ́ fi máa mànáfìkì irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n ń tọ́sẹ̀ tí wọ́n gbé ìgbà fi pamọ́ sí lọ́dọ̀ yá lọ́rọ̀ ni àbí dúkìá ni yóò padà sí ìjàmbá kẹ́yìn ni yóò da ẹni tó fọkàn tán yóò tà ní. nínú ẹ̀gbọ́n wọn ni àlejò sọ́kọ̀ máa rẹ̀ sọ́nà sọ pé irú ẹni bẹ́ẹ̀ tó wọn àtẹ̀yìn bá jọ ní gbónú aṣọ yóò kà ọ́ yọ lérí gbónú aṣọ nǹkan tí ó tó kéré yóò sọ bí nǹkan bàbàrà jọlọ́ bá jọ sànù wá níbẹ̀. ìwà máa yapa àdéhùn yìí ìmáṣẹ́jàmbá àmàlà ìgbàfipamá onírànrò okùnfà ìní ń fà á tó sì yàtí pé ọlọ́ọ̀bá àti aníwọ̀ muhammed sọ́kọ́mọ́ àbọ̀sẹ́là ó pè wá sí àkíyèsí rẹ̀ kálí jìnnà sí. láàrú kọfà tí máa jẹ́ kéèyàn ó yapa àdéhùn tí ì jẹ́ kéèyàn ó lè pé àmàánà bó ti tó àti bó ti yẹ tó ti pé wọ́n kọ̀tà náà téèyàn wá sí jàǹbá. akọ́kọ́ nínú rẹ̀ ní àlùjáde àyèmọ̀tá ọlọ́ọ̀bá sọ eléyìí nínú ayé àlùkò àyè pé pe àmọ́nà ó ń pe fún òkè àtìlẹ̀ àti sọ́mà yìí pé kí wọ́n gbà á ṣùgbọ́n àwọn fẹ́rù orí wọn wọn ò tẹ́rí sí i ṣùgbọ́n ọmọ nìyẹn gbà á tiẹ̀ torí pé ọmọ nìyẹn jẹ́ ẹ̀tọ́ jẹ́ alábòsí aláìmọ̀ká. àìmọ̀ká nípa agbègbè yìí oníranran ni lára ìpè èèyàn fi yá aláìmọ̀ká níbi yíyapa téyìn ó ṣe jàmbá àmánà ó ní nǹkan táwọn mi ò fi máa ṣèrí pé wọ́n rí ẹnìkan tí ó pè é tí ó pè àmánà mà ayé ti ti rádaràdá so àtàrà wa tí kíní kò fi dé ni so láì tó kún inú àwọn èèyàn lélẹ́yìí látara ìmọ̀gá tí ń tọ́ka sí pé wọ́n ti sọ nǹkan yẹn tí nǹkan tí ò sábúrú mẹ́ẹ̀ kéèyàn ó ṣe ìjàmbá àmàlà kí wọ́n fọkàn táyàn kó ṣe jàmbá kò sí bàrí àfẹ́fẹ́ bẹ̀ torí pé ó ti gbalé gbogbo ó ń kálukú ní ṣe so àrùn tó bá ti di kó nílẹ̀ nìkan ó ti kó lárùn so ó ti di gbajúmọ̀ ìyẹn ń tọ́ka sí àyèmọ̀tẹ́ tó náà bá so nínú àkókò hàn lára ojú pẹ̀lẹ́ téèyàn mọ̀ yí pé àyèmọ̀ká àwọn èèyàn nígbà kìí jàǹbá ìfọkàntán oníkẹ́lómi ọ̀sán pé tọ́wọ́ mi lé sòdodo jù àbí tó ń pé àdéhùn àbí tó ìgbà pípamọ́ tó ń pé bó ti tọ́ àti bó ṣe yàwó ní rí sí yẹ ni pé ẹ̀ńtọ́ bá jẹ́ olóòtú èèyàn wọ́n gbà yí pé kò ní rí sí ṣùgbọ́n ẹni tí máa ń fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ ẹ̀ tó yẹ pé yóò sáré kò ní mọ́sẹ̀ àbí yóò ṣèjàmbá àmánà ọ̀nà yẹn ni wọ́n gbà yí pé èèyàn ti lè rí sí pé gbogbo àwọn tó rọrí sẹ́rẹ́sẹ́ náà náà lọ́gbà sí i ká yíwèé kọjá sí pé ká gbàsẹ́ ká ṣe jàǹbá níbẹ̀ tó gbogbo ojú pẹ̀lẹ́ táwọn yẹn ti ń rówó nìyẹn tó eléyìí náà wọ́n tọ́ka sí àyèmọ̀kan tó gbogbo láàrin àwọn èèyàn láti lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde àbí láti lè máa ṣe irú sí bẹ́ẹ̀ lárojú pẹ̀lẹ́ tọ́ka sí ìmọ̀ kan àwọn èèyàn nípa àmánà òun náà lélẹ́yìí. bọ́lọ́bà tó sọ ìmí nínú àyà yìí wípé àdúl ìsàbòsí orí ààrẹ ni lọ́nà wo ẹn tí ó lérò yìí pé ó ń tajà lápèjúwe ọbẹ̀ tagaàrí fún yà ọwọ́ àjì èyí tó jẹun kò lè tẹ́ mí kẹyọ kan kí ni tó fẹ́ ṣe nínú sẹ̀mí ayé ẹ̀ míkì ẹyọkan míkì gari, ẹyọkan tó jí nínú gàrí gàrí kí ni tó fẹ́ ṣe àbẹ̀tẹ́ gbèsè fún ẹgbẹ́ sìmẹ́ǹtì tí ò ju ọwọ́ kan lọ tó gbé sá lọ àbẹ̀tọ́ra sìmẹ́ǹtì ọgọ́rùn-ún lẹ̀ tó gbẹ́ yọkan kí ni sìmẹ́ǹtì ẹyọkan fẹ́ ṣe nínú sẹ̀mí ayé yìí àtàwọn nǹkan wẹ́rẹ́ wẹ́rẹ́ máa tí ọ̀la sùn sí àbí kápẹ́ńtà náà ni ẹgbẹ́ jí èzù èlò lọ́fẹ́ tẹ̀sùn pé ọ́sàbù sí orí ara ẹ̀ nítorí pé títí tó jíun yóò gba àlùbáríkà owó tó gbà ní ayé ọgbà kó lọ́wọ́ rẹ̀ tí ó mọ̀. sọ o ti gbàgbẹ́ o ti gbowó sẹ́yìn wọ́n ti gbọ́ síṣẹ́ wọ́n ti sọ iye tí wọ́n máa fún ọ ní sálárì gbogbo ètò tó ń dọ́gba sí tó ń yíun àǹfààní wo lọ́fẹ́ sí lójú tiẹ̀ yóò máa fà ní ṣùgbọ́n tó bá mọ̀ yí pé òun ṣàbòsí ara òun ní tọ́wọ́ dé pé twenty thousand ló ń gbà lóṣù àbí thirty thousand àbí hundred thousand ló ń gbà lóṣù tí ò mú kàmákà ọlọ́fà àlùbáríkà sí i ṣùgbọ́n adọ́gbàgbà one thousand two thousand àbádúró lójú títì lè tọ́kọ́ wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tá a gba fifty naira hundred naira tó ń lérò owó òun ò ní mọ̀ yín pé ìwọ̀n abá bó ṣe máa ń ti ń gbà lọ́wọ́ àwọn èèyàn tí èèṣe pẹ̀lú dòdò ó ń kó àlùbáríkà èyí tọ́jú gidi tó jẹ́ àlàyé tẹ̀ ó ń kó lọ nìyẹn ó ń ta àlùbáríkà abosi dànù ni sọ àbòsí wo ló tó yìí àbí lọ́nà míì sọ́jà sí pé àbòsí ti wọnú àlámẹ̀rin ṣùgbọ́n tẹ́lẹ̀ mi ò ní lérò ó lọ́kùnrin àbóbìnrin tó lọ yọ sí náà sí ìgbádùn ìṣẹ́jú mélòó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí bá dé àtàárẹ̀ ẹ̀ẹ́mẹ́yìí tí ó nà á so làwùjọ padà táwọn yẹn ti ń sàbòsí ara wọn nípa ìyáàna ìṣe ìjàmbá àmàna wọn lé lẹ́yìn tó ti ṣe fún òfurá náà. lára tètè máa tún sókun bẹ́ẹ̀ oníkọ́jà sí pé àgbẹ̀tẹ̀ yóò rí níbi ṣíṣe o òní yóò máa wò kò ní í wọ aburú àbí ìgbà tẹ́yìn bá fẹ́ gba àmàna nítorí pé tó ń bá tẹ́rí sí nǹkan yìí wúwo òun ò ní lágbára yìí yóò sì jọ sojú kòkòrò láti tẹ́rí sí i ní ti àǹfààní ṣùgbọ́n kò ní wo kí ni àdánwò tó lè tẹ̀yẹ wá tí òun bá ṣàṣe ètò níbẹ̀. àpèjúwe eléyìí pọ̀ nínú ọ̀rọ̀ anábìwá muhammed sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àlejò sílẹ̀. nínú ọ̀rọ̀ tí àbúrò rẹ̀ rà ọ̀rọ̀ bí ọlọ́wọ́ tí ó gbà wá anabi sọ́kọ̀ọ́ àrùn sọ́nà sọ pé ìnákan sàtàhàrìsónà alẹ́ ìmáà nígbà tó bá yá àwọn èèyàn wọ́n máa sojú kòkòrò wọ́n máa ṣe wàhálà kírákítà kódà ẹlòmí ọ̀rọ̀ wo ẹgbẹ́ abọ́ torí ẹ̀ lérí pé àníkò náà jó lórí nì. yálà èyí tí wọ́n jẹ́ ti local government ní o èyí tí wọ́n jẹ́ ti house ní o èyí tí wọ́n jẹ́ ti orílẹ̀-èdè yẹn ní o àníkò náà sá ipò àṣẹ. àníbi sọ́kọ̀ bá lọ sílẹ̀ pé àwọn èèyàn máa sojú kòkòrò bẹ́ẹ̀. kò sì ní í sí tí wọn ò ní lè ṣe láti lè fi rí ẹlòmíì ò lè fi rí látàrí èyí tó bá bá ṣe sí pé islam ṣùgbọ́n èyí tí ó burú jù ni pé ẹlòmíì kò sí nǹkan tí wọ́n ní kọ́ wá sí nígbà náà tí ò ní lè ṣe ti dá pé kíkọ́ àti ọ̀tẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àlejò sọ́kọ́ bá àwọn ìwọ̀sọ́dà ń pẹ́ pé wà á ṣùgbọ́n mọ̀nìyàn ò ní mà yí pé àbámọ̀ ni ó padà jẹ́ tọ́lá di ọjọ́ òbí ìdàlù kí náà. fani ahmed mọ́rọ̀dà ó kú gbàdọ̀ láyè wọlé sọ́tẹ̀ fàtìmà ṣùgbọ́n nígbà tí kú bá dé àbí kú èdè náà ni wọ́n gbà lẹ́nu ẹ̀ sí ọ̀rẹ́ kí ni ìgbà tó fẹ́ rí mú ọ̀bẹ nígbà tó jẹ́ sí pé ó ṣe kò ṣe pẹ̀lú àmọ́ náà. níjọba àbúgbà ọdí ọlọ́wọ́ àná oní àsojú kòkòrò torí kékeré ní mi dáa tó kí ànábì ọlọ́kọ bẹ́ẹ̀ yà ń fẹ́ pé oní àsojú kòkòrò pé ilé ànábì ọmọ àwọn èèyàn lọ sí ìletò pé kí wọ́n bọ̀ èmi náà fẹ́ bẹ́ẹ̀ tí ayé ṣe wálé ayé kọ́ ànábì ní pé ànábì ọwọ́ iṣẹ́ yìí ọwọ́ bùkátà fẹ́ dára ìwọ sì ní nínú tí mo ṣàkíyèsí ni pé o ò ní ní ṣe wàhálà díẹ̀ ipò pé àfihàn síbi báyìí sítọ̀ sí ti bí àmọ́ ẹ̀nà ni o ìgbà fífamọ́ ni tọ́já sí pé ọlọ́ọ̀bá yóò béèrè tọ́wọ́ sì di ọjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmà kí n ṣe ń wọnà dáàmà ẹ̀sìn àti àbámà ni ẹni tí ò ní jẹ́ ẹ̀sìn àti àbámọ̀ fún lẹ́nu tó ṣe pé ọgbà lọ́nà tó tọ́ kì í ṣe pọ́nà awúro àbí ọ̀nà ìtọ́já sí pé yọ sọ di kìfìrí àbí ọ̀nà ẹ̀sìn kì í ṣe ló fi gbà á. ó sì tún wá ṣe ojúṣe tó yẹ kó ṣe bó ti tó àti bó ṣe yẹ ló ṣe ń bẹ̀ kì ṣe pé ọ̀nà kó o jẹ. irú ẹni bẹ́ẹ̀ ni ò ní jẹ́ ẹ̀sìn àti àbámọ̀ fún tọ́ba di ọjọ́ ògbìn àkíyàmù ìtumọ̀ ẹni pé àwọn èèyàn máa ń tẹ́rí sí wọ́n máa sojú kòkòrò láti gba àmánà ìgbà fipamọ́ tó ti jà sí pé òun gẹ́rẹ́mà yìí pé èyí tó ń lọ síbẹ̀ èyí sí pé òun fẹ́ pé bó ti tó àti bó ti yẹ bí kò sí fàǹfààní tiẹ̀ kì í sàǹfààní aráàlú irú èèyàn bẹ́ẹ̀ tí ọba yẹ àníyàn rẹ̀ wò yọ padà di àbámà tó bá di ọjọ́ gbé ìyàkí ọ̀nà kọ́nà wọn kó sọ̀rọ̀ níbẹ̀. bákan náà lára tí àwọn èèyàn tó fi dá sí pé wọ́n máa ti kìyà lẹ́tọ̀lá àmàna wọ́n fi lè gbé àmàna ìfọkàtà tí wọ́n fi máa ṣe jàmbá rẹ̀ ó ní ìmárùnú sí pé èèyàn lọ tó wọ́n ju ọlọ́ọ̀bá lọ́jọ́ kan tí ọlọ́ sì sí irúṣẹ́ rẹ̀ gbogbo nǹkan tó gbélé ayé yìí ṣe tí ọlọ́ jábọ̀ rẹ̀ fún ọlọ́run lọ́wọ́ sùn àná ọ̀tá rẹ̀ tọ́ba ti pé gbogbo ìgbésẹ̀ ọ̀gá tẹ̀yàn ń gbé nínú ọ̀sẹ̀mí ayé yàn èèyàn rò máa ń gbé á ah, tọ́nà bàbá bí mi pé báwo mo sì ṣe léyìí kí mo fẹ́ wí. èèyàn ó kí wọ́n kúkúrú láti lè fagbọ́ náà lọ sọ̀rọ̀ hàn wọ̀tá ọlẹ́yìn. ọlọ́run bá sọ nínú sọ́rọ́ tó mọ̀tọ̀ fífi rí pé égbé kọ́ máa bá wọn àlùmọ̀tọ̀ fífi àwọn wo ni àwọn tó ṣe kéré tó ń bá fẹ́ rajà yóò rà ní pípé yóò sojú kòkòrò kọjá sí pé etí wọn fi ta fún un pé dáadáa ṣùgbọ́n tó ń bá fẹ́ sá padà fún àwọn èèyàn bí kò ti kóńgò nídìí àbí ó sunwọ̀n tọ́já sí pé wọ́n ti mà ní àṣeyṣe ọ̀pá aṣọ mẹ́wàá ni wọ́n sọ fún àfẹ́rà ó ti mà bí ó sì ti tọ́já sí pé yọ̀ jẹ́ mẹ́sàn-án tó yẹ pé ẹni tó fẹ́ rà gan ọmọ òwúrọ̀ kò sì ní báyìí kó ti ṣe jàmbá. ọlọ́run subhanahu wa ta'ala sọ pé àwọn èèyàn ń ṣe léyìí ألا يظن أولئك أنهم مبعوثون سواء ما يبقى موجودين لو في القيامة موجودين موجودين ọjọ́ tó ṣe pé ọjọ́ tó lágbára jù ọjọ́ kàyàkàyà táwọn èèyàn ó dìde síwájú ọ̀nà ọba wọn ṣùgbọ́n àná ọ̀tẹ́lá tó ń kálukú ọ̀ máa jábọ̀ nǹkan tó ṣe tí ìbá mú jẹ ní ààyè yìí tó lè mú jẹ lọ́dọ̀ ọ̀nà ọba wọn ṣùgbọ́n àná ọ̀tẹ́lá bó tilẹ̀ yá sí pé ìtọ́pọ̀ jù gan ni pé àwọn èyí mò jẹ ṣùgbọ́n àwọn èyí mà wọn èyí mọ̀ yìí pé iṣẹ́ àbòsí iṣẹ́ kìíyànà àwọn èyí mò jẹ torí pé wọn ò ní èso ní tí wọ́n rí rò owó tó kójọ lọ́nà àìtọ́ pé pé àárẹ̀ kò sí fọkànbalẹ̀ ló fi ń wò kí láǹfààní ẹ̀ kò sáǹfààní bẹ́ẹ̀ tí àgbáríkà rẹ̀ ní á lọ níjọ́ kan àlẹ́ bí wa muhammed sọ́kọ́ mọ́ ọ̀rọ̀ àìwọ̀sọ́lẹ̀ sọ̀hábà rẹ̀ sọ̀rọ̀ nínú àdé ètí àdé ọmọ àmì ọ̀dọ̀ ọ wà nínú sàhé muslim. àníbi sọ́wọ́ bá àlọ́ sọ́nà sọ pé mẹ́rin sàbẹ̀lá omi kùmọ̀ àlà àmẹ́lì fàkàtàmẹ́nà mìkìyàtọ̀ fàmà fọ́wọ́fọ́wọ́ fà ìdáwó olóró yàtì ní ìyàwó kìnnà. ẹn tí a bá fi síbì kan pé ìwọ máa mójútó bì ìwọ máa mójútó tọ̀ tọ́wọ́ ajá sí wípé nígbà tó fẹ́ jábọ̀ fún wa ọwọ́ àfi tọ́mọ bí abẹ́rẹ́ abẹ́rẹ́ ni o èló wọn gba abẹ́rẹ́ ọwọ́ àfi pamọ́ nínú nǹkan tó yẹ kí omi jíṣẹ́ wípé a ah, ìtẹ́ ẹran mi àbọ̀ rẹ̀ rí o ọwọ́ àfi abẹ́rẹ́ ìpamọ́ olúùl àdébí sọ́gbọ̀ bá àlọ́ sọ́nà tó bẹ́ ìyá rẹ̀ ló ṣe ó ti jálè tó ti bó ṣe já pé ọjí abẹ́rẹ́ o ó ti ṣe olúùl ó ti mú nǹkan tí ọ̀lẹ́tọ̀ọ́ kó mú ó sì mọ̀ ẹ wá sọ fún mi ẹjọ́ àti pé ó ń gbé millions of money bóòlù ti àlámọ̀rí tí ó sì jẹ́ nígbà tó ti pé àlẹ́bí sọ pé abẹ́rẹ́ lásán téèyàn bá mọ̀ nínú tí ò lẹ́tọ̀ sí gòlúùlù ni tí yóò padà lọ jábọ̀ rẹ̀ bọ́bá di ọjọ́ ògbé ìdàlù kìámà ṣùgbọ́n nígbà tí pé àwọn sàbí àlẹ́bí wa mahammed lọ́kọ̀ ọba àdùsẹ́là olùbẹ̀rù náà ọba làwọn àwọn ọmọ ìgbà wọn dùn ó rojọ́ níwájú ọlọ́run arákùnrin kan ọjọ́ èèyàn dúdú nínú àwọn àǹsán ọwọ́ àdìdì bí àlẹ́bí sọ́tọ̀ àìrò sọ́là ti sọ̀rọ̀ yẹn lẹ́gbẹ́ ah, eré àlẹ́bí ibi tó ní kí lọ́ọ́ máa mójútó yìí ní ilé mi ò ní ilé lọ́ọ́ sọ pé kí ló dé ó ní torí pé mo gbọ́ tó ń sọ báyìí tó ń sọ báyìí ah, àlẹ́bí níbẹ̀ ni mo tún á tún sọ yìí pé sẹ́ ẹ tá a bá fi síbi kan èyí tó kéré àti èyí tó pọ̀ nínú àmójútó tá a ní máa ṣe wọn kọ́kọ́dọ̀ wá jábọ̀ rẹ̀ kọ́kọ́dọ̀ mú kankan bẹ̀ èyí tí bá fún yálà ní owó mú lẹ́yìn rẹ̀ àdánwò lọ́jọ́ mu. ìtafẹ́ nílò nínú àdéhùn yìí ni pé amákùnrin yìí òun owó mùkúndùn tó wà níbi iṣẹ́ tí wọ́n fẹ́ gbé fún un. ó wọ ike àtún ah, lè pé nǹkan yìí kìí ṣe tó sì wọnú rẹ ṣùgbọ́n òun rò lẹ́mìí ara ẹgbẹ́ ah, bóòlù ti fẹ́ wẹ̀ tó wọ́n fi má. tó yá sí pé ìtọ́mọdé abẹ́rẹ́ nínú dúkìá lù òní dàpọ̀ mọ́ tóun. ètò tí ó fi nìyẹn iye sì ní nǹkan tí àwọn èèyàn tẹ́rí sí lónìí tó ṣe é pé kò sọ́dà tí wọ́n fi lè wà ìbá àsọ̀lẹ̀ ìbọn kọ́nà bá tí wọ́n sàmì wọ́n nílẹ̀. ètò ìjàmbá àmàna àdánwò yìí kò sì sí bẹ́ẹ̀ ti fẹ́ mú jẹ iwájú ọlọ́run bá wa sùpàánà wọ̀ sára kọ́nà bá tó sàmì kọ̀ọ̀wá aláwọ̀ máa ń sọ ìsìlámù ọ̀nà sí ní wàhálà المشركين ودمر اعداءك اعداء الدين اللهم انا عبيدك بنو عبدك بنو عمتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قدرك نسالك بكل اسم هو لك سميت به نفسك وانزلته في كتابك وعلمته احد من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا اللهم انا ظلمنا انفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لنا ما من عندك وارحمنا انك انت الغفور الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره عين واجعلنا للمتقين اماما قوم الى